أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدفني أدولو في أكتاك جواب جميل ọlọ́run dákú mọ́ta àti àlùbáríkà sí ìkọjọ wa náà ọ̀rọ̀ náà tí àwọn ajókòó gbọ́ alọ́mọdún aládàá rẹ̀ láti tóbi ọlọ́run láàánú rẹ̀. lánàá là ń bá ọ̀rọ̀ lọ lórí mọ̀kọ́mọ ẹlẹ́ẹ̀kọ́ kànlá ìyẹn ipò ẹlẹ́ẹ̀kọ́ kànlá lórí ìbàdàtul qalbiyya ìsìn ọlọ́run pẹ̀lú ọkàn èèyàn ìṣesíkọ́yọkọ́ wà tá a pè ní àròjà ká máa ní àgbèlé ìran lọ sí ọ̀dọ̀ ọlọ́run. àti oore rẹ̀ àti àánú rẹ̀ àti àmójúkò rẹ̀. àwọn sọ wípé alkunut min rahmatillahi min aadati al-kuffar kéèyàn ọjà kankan bí àánú ọlọ́run nínú òṣèṣì àwọn káàfìrí ni ọgbọ́dọ̀ sí nínú òṣèṣì mọ́mìnì ẹni kọ̀díṣọ̀ tó bára rẹ̀ ní àgbéǹlé ọlọ́run ọba ni aláàánú tí ó sàánú lórí tó ń wà lórí ẹ̀ bẹ̀rẹ̀ láti wá mú àyà Qur'an wá táǹtù lọ ní àná ní Suratul Rum àyà 36 dé 41 ṣùgbọ́n ìta fẹ́ lò ọ̀nà ìgbélọ̀ tọ́lọ́ ń sọ pé وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون ọlọ́run táwọn ọlọ́run tàbá fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́wò rahmatan àánú kan látàdà àwọ ọlọ́run àánú ọlọ́run náà ni máa bí kẹ́ àánú yàtọ̀ sí kẹ́ ṣùgbọ́n àánú ọlọ́run náà ni máa bí kẹrẹ lọ́run ọlọ́run wá ìdá adákínà àṣàrà mẹ́ta ní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a bá fún wọn tọ́wọ́ rahmatan àánú kan látọ̀dọ̀ ọlọ́run fárẹ̀kọ̀ ubi ha inú wọn dùn sí wọ́n máa ṣe jàgé ní yòdò wáyé tó síbú hó ń sẹ́yí tí tí wọn ọ̀fẹ́ kan tọ́ba wá ṣẹlẹ̀ sí mọ́ bímọ kọ́ dàmọ́ ti àìdí ihun nítorí tí a ṣe ń ṣẹ́ ìdá fún ìyẹ̀fọ́ náà tó wọ́n bá já fún ọ̀nà kò bèkí ọlọ́run. inú ta fẹ́ lùbí àyà yìí ni pé ẹni mùsùlùmí tó bá ṣẹlẹ̀ sí anybody ọjọ́ múmi ni ọjọ́ fún. ẹ̀ntí kálukú tọ́fọwọ́ fà nínú ẹ̀ṣẹ̀ ìlọ́fà aláàánú lọ́lọ́run wọ̀yá afọ áńgẹ̀bí ẹ̀ rẹpẹtẹ ọlọ́run bá yóò tún wá sàmójúkú rẹ̀ tí ọba sàmójúkú ẹ̀ ní gílágílá ìyà tí ìyẹ̀bá máa lọ́dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá àlèkè ọlá ọ ń sàmójúkò níbi ọ̀pọ̀lọpọ̀ ń tàǹsí ó kéré ni ọ̀pọ̀ ni ọlọ́ọ̀bá àlèkè ọlá ń sàmójúkò ni tí ọba sàmójúkò àrílù ti pọ̀ jù bọ́lọ̀ nǹkan mọ̀ sàánú wa kọ́ mọ̀ sàmójúkò fún wa ọlọ́ọ̀bá fi sọ wá nù súrátù ṣúrọ́ ayà ọgbà ipé wà máa asọ́ọ̀bà fún mi musibatin fábímá kàtàbátì aydikum wáyá àfú àǹkẹ̀rí èyí ó mú ó ṣe nínú musíbà tó bá tẹ̀lẹ̀ sí yí fábímá kàtàbátì aydikum ọwọ́ yín lọ́fàá o iṣẹ́ lọ́fàá

tọ́lọ́run ti kọ́ lẹ̀ ti ètò nínú ẹ̀sìn tọ́lọ́run ti kọ́ lẹ̀ tọ́ba mi ní òdodo wà rẹ̀ wà pẹ̀lú ọlọ́run ìsìfà ìtọrọ àforíjì ní ọ̀kọ̀ọ̀kan mú kàn ọlọ́niwà máa asọ́ọ̀bà mùsíbà tí èyí ó wò tó wá ṣẹlẹ̀ sí yín fábí màá kásábà ti àyèdè fún à ntẹ̀ ṣe ń ṣẹ́ ni ọ̀ ń wá nǹkan o ti bẹ́ẹ̀ súnmọ́ ẹlòmíì ló mú ẹlòmíì lọ́tẹ̀ níbo débi tiẹ̀ wọn bá fún ọmọ ìṣèlú àmì ọmọ sí wọ́n yá áfù à ń kẹ́rì ọ̀pọ̀lọpọ̀ nínú tẹ́ wá ń ṣe sí ọ̀dà ọlọ́ntún máa ṣàmójúkú ẹ̀ ní mùsíbà yẹn ẹ̀ bá pọ̀ ju tẹ́ ń fojú rí lọ lọ́lọ́run ti sọ pé wáyídá adákínà náà rahmata ń fárẹ̀ òbí ha anụ tábá ti fi àánú ọlọ́run àánú wa tábá fi lé ẹ̀dá kan bá inú wọn dùn sí ni jàgínní yóò dùn wọn máa ṣe ọfẹ́ lówó ọlọ́run fárúkú ubi ha nígbà tọ́lọ́ ń bá ń ṣe nǹkan yẹn wọ́n mọ̀ dùn wọ́n mọ̀ yọ̀ wàyí ń tó síbò ń sẹ́ yí atún tí tí wọ́n bá wá fẹ́ tó bá wá tó bí máa kọ́ dàmà tẹ̀ ìdí yí ń tí a fọwọ́ ọwọ́ sí ẹ̀tẹ̀ tí a dá ìdá ahùn mi máa kéde gbogbo èèyàn ìṣesí kèfèrí nìyẹn ọlọ́run wá ní àwọn alámúyára annáláha yẹbùsùtù ìsọ̀lì máa ń yáṣá sọmọ ẹ̀dẹ́ ní ọwá ti làákà yìí ní tí wọ́n wá rí pé ọlọ́run ọba àlékiọlá ní máa tẹ ìjẹ ìmúlẹ̀ fẹ́ tó bá ní bí ọ̀nà kankan ìmí ò ní wọlé iná fi dáálìkàlà ayá ti ìyẹ́ ti tó lóhun àmì lẹ́káómi nínú fáwọn tí ẹ bá nígbàgbọ́ òdòdó sí ọlọ́ọ̀bà lèkè ọlá tí túmọ̀ sí pé mọ́mí ní òdòdó ọgbọ́dọ̀ mọ́ jágà kúrò níbi àánú ọlọ́run ìṣesí àwọn tí wọ́n jẹ́ káfìrí nípa ọmọ jágà níbi àánú ọlọ́run ìrànkẹ́ ọlọ́run bá ta wá wù yìí àti tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run lóríṣiríṣi orí nínú ọkọ̀ ọlọ́run tó fojú ọ̀nà àti hadith ogójì ọmọbẹ̀mẹ̀ ọkọ̀ ọlọ́run tó ṣe ọjẹ́ ilẹ̀ àwọn ọkọ̀ ọlọ́run tó jẹ mọ́ mọ́bọ́ àpò rọ̀já ipe kéde ẹ̀ ní nǹkan tọ́lọ̀ bá ní tọ́ọ̀mù ọ̀ràn kan láàrin ọkọ̀ 99 ọkọ̀ ọlọ́run tó sì jẹ mọ́ nǹkan tọ́ọ̀mù ọlọ́run tó fayọ látara àwọn kan ọlọ́ọ̀bá ni ọba tó rọrọ̀ ẹn tó jẹ́ ẹ̀dá tó lówó lọ́wọ́ ẹwọ́ àwọn yẹn fi sáré lọ́wọ́ tí wọ́n kan kó fún àwọn láì ṣiṣẹ́ bó ìjẹ́ pé yóò ṣiṣẹ́ náà ni tí ó gba ìjọba rí lọ́wọ́ rẹ̀ gbogbo ọ̀rọ̀ ń pátá ọwọ́ ọlọ́dọ̀ wa wà ọlọ́dọ̀ akọ́sà sí ọ̀rọ̀ rẹ̀ fún wa. lórí jẹ́ pé ló kọ ọlọ́run náà ni àlìgẹ̀ ní jù ọlọ́run bá tọ́ rọrọ̀ tó ní gbogbo nǹkan lọ́dọ̀ ó sì rọrọ̀ sáyọ gbogbo ẹ̀dá nínú ọkọ̀ ọlọ́run ó ní làáfù àlàáfù àlùgàfù àlùgàfà mẹ́tẹ̀ẹ̀ta ìtumọ̀ rẹ̀ lọ́pọ̀ àlàáfù àlùgàfùrù àlùgàfà abdulgafuri abdulgafuri abdulgafà èdè lọ lọ́dà àmójúkú ọlọ́run inú ta ní bùkátà sí ni lọ́lọ́run fi ń jẹ́ àlàágùn. afa alẹ́ nínú èdè lárúbáwá ó ní kí orí pa parẹ́ ká mọ̀ mọ́ nígbà tí dábàá tẹ̀bì kan àbẹ́nìkan tẹ̀bì kan kẹlòmí ọwọ́ arọ́gbù ẹ̀kú àbáni abẹ́lẹ̀ àgbà orúkọ yẹn ti parẹ́ gàfárà ní kéèyàn ó gbó nǹkan ibi wọn ti ń pe alimẹ́sífà tuntun tí àwọn ọlọ́kadà máa dé sórí ní jẹ́ alimẹ́sífà ọlọ́wọ́ bá ní aláàánú ti máa pa ẹ̀ṣẹ̀ ẹ̀dá rẹ̀ tí ó wàá bá lòpọ̀ níbàálòpọ̀ wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan mọ́ lọ́rùn rẹ̀ kò sí ẹ̀dá tọ́lágbára ẹ̀ ó borí jẹ́ ọ̀n sọ, ó sì sọ ó sì ṣe dáadáa sí ọ ṣùgbọ́n yóò sì mẹ́rin rántí tọ̀sọ̀gbọ́dọ̀ lè dáadáa sí apá pàtàkì jùlọ lẹ́yìn bó ti sọ̀pọ̀lọpọ̀ dáadáa tó ti rí pé inú ìdíkù ọlọ́pọ̀ ẹ̀ lórí ṣe gbọ́ ìjọba lọ wu àdúmọ́nà ti jẹ́ tó rántí pé ọkùnrin tó <laughs> ọlọ́run bá nìkan ṣoṣo lọba tí máa forí dìyàn tí ò sì ní sẹ́kù ìlàpá pé ẹ̀ṣẹ̀ tí ọ̀dárè ọlọ́dà mọ́sà sàmójúkò fún wa ọ̀la ti wọ́n láàánú rẹ̀ nínú ọkọ̀ ọlọ́run tí ń tọ́ka lórí rọ̀já ìran kan ó náà ní àtàwùwà ọba tó fi pé tẹ́dà tó bá lọ tó bá bọ̀ yóò sẹ́rí tó bá lọ́dọ̀ ẹ̀ lẹ́nu nínú ẹ̀ náà ní arọ́kìí ọba tí ń sọ ẹ̀dá tọmọ gbogbo ń tí lọ lọ ọlọ́dàgbọ́dá ìṣọ́ rẹ̀ gbó lórí wa o bẹ́ẹ̀ náà ni alhafi olùṣe ìdáàbòbò nínú ọkọ̀ ọlọ́ndọ́wà alafi ọba aláàánú láti bí nínú tí yẹ máa kàlọ́dọ̀ ọlọ́run náà rẹ̀ àánú tí yẹ máa kàlọ́dọ̀ ọlọ́run ní ẹ̀ náà lọ́wọ́ kọ́lọ̀n kó fi àlékún àánú rẹ̀ fún wa àlàfí ìbúmbà mi náà a sì máa jẹ́ ẹni tó mọ fínífíní nǹkan wàhúwà láti ìfúnlẹ́kábí ọlọ́ọ̀bá ní àlàfí ìbù ẹni fínífíní nǹkan ọ̀jọ̀gbọ́n expert alimujibu ẹni tí máa dáhùn àdúrà ẹ̀dá tó bá képe ajẹ́pẹ́nu tó ọmọ kan náà ní kọ́nà ọba àlekíọ́lá pé yọ́ jẹ́ pé rẹ nígbà bá ti ṣàdúrà mọ́sọ̀rọ̀ rẹ jẹ́ pé pé onílé bọ́nà ọba rẹ sọ̀rọ̀ yọ́sẹ̀ máa wá àtẹ̀gùn yọ́sẹ̀ máa wá kí aṣàkúrù òun náà ni ọba ẹ̀dá

ó túnmọ̀ pé nu tọ́ ọmọ ọ̀ràn kan ọlọ́run náà nìkan gba ọpẹ́ rẹ làyín ṣàkárí tó láàbì ìdánilàpọ̀ tẹ́ bá ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òun tó máa ọlọ́run fún ọ o si wa. inú ọkọ̀ ọlọ́run ni ọba tí ń náà là ń bàtàbà parí ayà ìtàbà débi ìdínà sọ̀rọ̀ ọ̀kan ní mùsùlùmí rẹ̀ ọlọ́run mọ́sá àtọwà sí ojú ọ̀nà tọ́tọ́ ìtọ́sọ́nà ọlọ́run tí èyí kọ́ bẹ́ẹ̀ tí máa jù sọ́kẹ́ ẹ̀dá oní ọmọ ọmọ fìyàn ti kò ń bẹ̀rẹ̀ ń fi ní ìdáyà tó tàbí lọ́lọ́run sí fọ́fọ́ fún òjíṣẹ́ ọlọ́run bàtó ń sojú kòkòrò lórí Abu Talib gbogbo gba Islam gbọ́ fẹ́ kú ọlọ́run ní innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha bẹ́ẹ̀ ojúṣe ọlọ́run kìí ṣe pé ẹni tó bá wà ní ìrò rẹ lọ́mọ tọ́sọ́nà ẹni nífẹ̀ẹ́ sí ìní ẹwà máa bọ́ sójú ọ̀nà ọlọ́run rárá o walakinna Allaha yahdi man yasha ṣùgbọ́n ọlọ́run ẹni tó ti wà ní ìrù ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí lè yọ ọmọ náà lọ́lọ́run ọmọ ti tọ́ sọ́nà. bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ́nu ìdáyà èdè ọjà àlàyé bayan ìdáyà náà ni ọlọ́run ló fún òjíṣẹ́ ọlọ́run ọsọ kó wáyé innaka la ìlà òjíṣẹ́ ọlọ́run ọ̀ntọ́ yàn sọ́nà ìdáyàtò bayani wọ ìṣáàjì nìyẹn kásàlàyé ọ̀rọ̀ fún yẹn ọlọ́run bá ní wàá máa kí ní ṣe kòǹgẹ́ ìkíní àti kejì náà kéèyàn ọ̀rẹ́ ni eré tí ó sàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún náà wọ́n fi ṣe kòǹgẹ́ kòǹgẹ́ méjèèjì o ètò àti kòǹgẹ́ méjì ọba jẹ́ o. sunu táàmù kan lọ́dọ̀ tawfiki hidayatu ilami wa tawfiki wa hidayatu irshadin wa bayan en tolo mo ju si en lemi lórí àlámọ̀rí gbogbo nǹkan pátápátá kìí sí tẹ̀sìn nìkan ọ̀fẹ́ jáde ojú ògbó àbí dúró lé ní ọlọ́run sì ni ìdáyà tí ọ ìjókòó lé ní lónìí àjáde lónìí sọ ọmọ bọ́yá wọn olùmọ́ra yìí jáde lọ́la ọba sí àjáde lónìí ọlọ́run ìjọ ti kò ń gẹ́ ìdíwọ́ dìde ìjọ kejì tó sọ ọlọ́mọ tí mo tí mo ti lọ lánàá wá jẹ́ bí òní lílì ìsìnkú ráyè lọ ìdáyà látọ̀dọ̀ ọlọ́run nìyẹn tòtí ọlọ́run sọ sáà bá sí olójú lójú ọ̀yìn pé tábà tí rí àlámọ̀ rí tọ́lá sí táwọn ti ṣe kára pé kọ́lọ́ nǹkan tó aṣọ́nà ìtọ́dáàjù ó lè polisi méjì ó mẹ́ta tí ò sí ìdí ọ̀dà nu gbogbo ẹ̀ ṣùgbọ́n ní ọ̀dà àjù ọlọ́ni àtọ́sọ́nà lọ́ba máa rò rò gbọ́ra lọ́mọ àtà ọ̀nà mẹ́ta nílé ìfidájé lè lọ ìdáyà lọ́ba kan lọ́ba mẹ́yọ kan ń bẹ̀ ọlọ́mọ sí wọn. sọ inú tó máa lọ́dọ̀ ọlọ́run náà ìdáyà yẹn ìtọ́sọ́nà bẹ́ẹ̀ náà inú ọkọ̀ ọlọ́run ẹni tí ma ṣe dáadáa fún ẹ̀dá innahu walibar ọlọ́ọba ọba olùṣe dáadáa tẹ́dá rẹ̀ ní ìṣe dáadáa yẹn ó náà wà ní tọ́ mọ̀ràn kàlọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà nínú ọ̀rẹ́ náà gbogbo ẹ̀ ọmọ ní rọ̀já ọ̀dọ̀ ọlọ́run kú ní wàhábù olùtanilọ́rẹ arrahmanu arrahimu aláàánú lọ́lọ́run àánú ọmọ ọ̀ràn kàánú ọlọ́run tí máa ń ṣe fún ẹ̀dá rẹ̀ kò sì dáwọ́ dóńgbà kankan ó tún máa retí àlékún ni ọlọ́run ti àlékún àánú fún wa ọlọ́run ti àlékún lọ́ba ni ọlọ́run ti dáadáa fún ọ tí ò sí dáadáa fún ọ tẹ́lẹ̀ àlékún ló ń fẹ́. bẹ́ẹ̀ náà ni alikẹ́rìmù akẹ́ràmù ọlọ́ọ̀ba ó ní ọba alikẹ́rìmù ọba tó ṣe pé ìmọ̀ ń ta àyàn lọ́rẹ kẹ̀rìmù amọ̀jọ́ lọ́rẹ kẹ̀rìmù amọ̀já lápọ̀lé bá ti yàn bá ti lápọ̀lé náà ni ó àyàn lọ́rẹ yọ wà nù tá a máa ran kan rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀ náà ni àrọ̀ù ní ọkọ̀ ọlọ́run tọpapọ̀ mọ́rọ̀já ráfàtù ráhmẹ́tù àánú náà ní méjèèjì àbàbà wọn sọ mọ́ ní ráfàtù ráhmẹ́tù kò sí wọ́n fi kẹ́ sọkùnrin náà bẹ́ẹ̀ táàtọ̀ wà bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé ọwá jẹ́ obìnrin bó ń wá ní èdè lárúbá nítorí ta bẹ́ẹ̀ náà ni tọ́lẹ́hàtù tọ́lá ní ìsìn lárúbáwá ọ̀pìn a ọmọ ń sọ tọ́lá ń bẹ lára rẹ̀ hamzatu táà ń bẹ lára rẹ̀ ọ̀pìn níbi máa jẹ́ lọ́dọ̀ àwọn lárúbáwá. alifata ọlọ́run bá alikẹ́ ọlá tí máa ń sínú ẹ̀fẹ́ dà sáà máa sínú àwọn. ẹlòmíì ó sì wà lórí ilẹ̀ rẹ̀ báyìí tí kí lọ fẹ́ ṣe sí nígbà ọlọ́run òsì náà rẹ̀ fún ẹlòmíì ọ̀rọ̀ wà wájú ta rẹ̀ jẹ́ ọmọ kọjá sí òsì nímọ̀ ará àtàtọ́ wa gba sọ́ọ̀bù yóò wá ọjọ́ bá máa tàbí ọba máa ṣe kíní ọba máa ṣe kéta bá wọn gba sọ́ọ̀bù lọ́wọ́ <laughs> olùsínà lọ́lọ́run tí máa sínà fẹ́ dà èyí tó sí fún wa ọlọ́mọdé òdí àlékún ìsínà orí rẹ̀ tákùnsà máa ṣe fún wa alifasaahu náà ti tó máa jẹ́ alihakimu ẹni tó ṣe pé ó ní sọ ibù síyáàsà ẹni tó ní wìláyà lórí nǹkan bẹ́ẹ̀ náà sì ni a máa jẹ́ ìdájọ́ arọ́zíkù arọ́zákù nǹkan kan náà ni wàásù wọn lọ́yàtọ̀ ọlọ́ọ̀ba ló ní rízíkù lọ́dọ̀ àfọ olórin sọ pé yẹrìsùkù máa ń ṣá wà máa ń ṣá àhárọ̀mà wà rìsùkù máa yà ń fa àwàlà ọmọ àrọ̀mà ọlọ́ọ̀bà àlekíọ́lá yẹrìsùkù máa ń ṣá ẹ̀tọ́ wa ti wà ní èrò rẹ̀ tẹ́lẹ̀ fún fẹ́ sí àrísìkí fún yóò ṣe fún wà máa ń ṣá àrọ̀mà ẹ̀tọ́ ti wà ní èrò rẹ̀ fún wọn hàn àrísìkí fún òsìntọ́fẹ́ wọn ọba àjọ jáde nínú inú ìyá kan ti sọ̀nà kálukú ni torí ẹ̀ láì fi wúrẹ́ ní pọ̀sẹ̀ lórí ìnáwó ọtí fẹ́ wo ti ẹ̀kọ́ sí gbogbo ìṣẹ́ni wọn náà ṣèṣe rẹ ọdún kan ọdún méjì lè lórí ìgbèsè lọ́mọ ti kankan tó wò sí ní mako ń nǹkan ìtumọ̀ rẹ̀ ní kúlù náà fẹ́ gbogbo tí bá wúlò fún yàn ọjẹ ni o ọmú ni o ọwọ̀ lásọ ni o olùlẹ́wù tó yọjẹ́ bá ní onírọ̀záàkù ọlọ́wọ́n bá ní olùpèsè ìjẹ́ gbogbo tí ó já tọ́ẹ́kò ní tọ́jú ẹ̀dá lásìkò tí ó lẹ tí ó fi di alágbára alhamdulillahi rabbil alamin rabbil alamin ọ̀tà àṣírọ́ àsìkò tó lẹ tí ó fi di alágbára gbogbo bí ìyàwó ọlọ́nà wa àsìkò tí ó mọ gangan tí ó fi dó mọ̀ tí ó di pòfẹ́sọ̀ ọ̀wá ní ìgbẹ́kọ́ wá jọra ẹ̀ lójú wàmá òwútí tún mìnàlẹ̀ ẹ̀lùmí ilẹ̀ àpàdé ilá ìtọ́lọ̀ ń fún yín númà díẹ̀ ni ebi articles thesis project tọ́ọ̀kọ́ lọ́sọ̀ọ́ di professor ní láì tọ́ọ̀kọ́ sí láì ní rẹpẹtẹ tọ́ọ̀mọ̀ ń bẹ̀rẹ̀ lọ tí ẹ máa ń sọ lóbi ẹ̀ tọ́ọ̀mọ̀ òfin ń pààlọ́ ó sì wá jọra ẹ lójú alẹ́ alẹ́kọ̀ọ́ sísítẹ́ẹ̀mù wa ní nàìjíríà ìmọ̀ ẹ́ tírénì èèyàn lórí kí èèyàn jọ rẹ̀ lójú tó bá ti ní yunifásitì level múmi ní òdodo ní ọjà rẹ̀ gbà fún bí n ti sísítẹ́ẹ̀mù rẹ̀ ń tírénì èèyàn lé lórí múmi ní òdodo. ọlọ́run bá àlejò ọlá lórí tẹ́rìbíà lọ́dọ̀ ọ máa ràn kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ní ó rí ọ ní ọ̀tọ́jú ẹ alìkàálìkù alìkàláàkù nínú ọkọ̀ ọlọ́ni ọlọ́ni dẹ́dà gbọ́lọ́wọ́ sí ọlọ́ni kò síbòmí tọba síbòmí ọkùnrin tọ́ra rẹ̀ jẹ́ ọkùnrin síra ẹ̀ ọkùnrin yìí gbàgbé sẹ́yìn gbá nínú apẹ̀rẹ̀ wàhálà tí ò lè yọ láíláí tọba fẹ́ tọba fẹ́ kó sínú ìdààmú ayé tọba fẹ́ bá lù dẹ̀mù hmm? tí wọn náà ti rí ẹ pé òbí ma ọba dá lù dẹ̀mù ìdààmú ọba àdékò ní mọ́rún tó ń bí orí ọ̀dọ́ lọ́tọ̀ ẹ̀sẹ̀ ọ̀dọ́ lọ́tọ̀ ọlọ́run bá ìdíkẹ́ ọlá oní alẹ́ kálíkù sí ìdá ẹ̀dá ọdún ẹ̀ láwà fi rọ̀já kálíkù ìdá ẹ̀dá ọdún ẹ̀ láfi sí alìmọ́mínú ọlọ́run ti máa fi ìyàn lọ́kàn balẹ̀ ọlọ́run dákú mọ́ta àfihàn lọ́kàn balẹ̀ ọ̀gá ìfọ̀kànbalẹ̀ náà ní ìmọ̀lẹ́ o alladhina amanu walam yalbisu imanahum bi àwọn tí wọ́n ní gbàgbọ́ òdodo sọ́lọ́run rìsálà Nabi sallallahu alaihi wasallam tí wọ́n fi ẹbọ kankan sínú ìgbàgbọ́ wọn ìlà ìkàlà ọmọlẹ àmúnù àdéhùn ọlọ́nu àwọn yẹn ní ìfọ̀kànbalẹ̀ ọmọ ọbẹ̀ fún ẹjọ́ máa sáré lọ pẹ̀lú àwọn èèyàn ọkàn tí ó sì tún balẹ̀ ju tiwọn lọ nígbà tí ìmánì ń bẹ fún wọn tí ò sí ìmánì bá wọn ẹjọ́ máa lé kankan náà ọkàn tí ó sì tún balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba alhamdulilayi ọba alhamdulilayi òun ọba báyìí ọ̀pára ya ni ọba bu ẹ̀kọ́ àti ló dé kí lọ tẹ́lẹ̀ ah. <laughs> ìdí wọ́n ti bàbá ọlọ́run wọ́n bá bu ẹkún kẹyà kata kí á lè ṣe ọba bílẹ̀ ọba mi ọba tẹ̀ mọ̀ sí wá àjẹkùn hypertension ti gbé lọ nígbà tí máa nìyẹn tí ò tí ò nítumọ̀ nú ẹ̀mí ẹ̀ ọlọ́run bá lè kí ìní àlìmọ́ mínú ọba tí máa fi ṣe ìfọ̀kànbalẹ̀ fún ẹ̀dá ọlọ́run dábò mọ́sá ṣe fún wa àti sínú ìlú wa gbogbo àwọn mùsùlùmí inú tá a máa ra kà lọ́dọ̀ ọlọ́run ni alimokitu alikutu ìlóúnjẹ alikutu inú èdè lábáwá ìní oúnjẹ alì àkọ́ọ́ta mokitu nìyẹn alimokitu ọlọ́ọ̀bá tí wọ́n fún ẹ̀dá lóúnjẹ

àlewàfíìlù ọlọ́run bá ní olùsọ bí hafizu náà ni arọ̀fíìkù ọlọ́run bá ní aláàánú nínú ọkọ̀ ọlọ́run ní aṣáfàkà wàrífà alùpọ̀ dúdú lè bá tutù ọlọ́run bá ní wọ́n tẹ́ ìdẹ̀ múlẹ̀ àti tún alimọ́kọ̀dín wálìmọ́ àkírù ọlọ́mí fún yẹn ní nǹkan gbogbo nǹkan bá dá tẹ́dà kan bá mú wá bá ọlọ́run náà lò fún ọ ọwá mú sí sábàbí bọ́bá ní ó fún ọ tí ò fún ọ ọ̀gá rẹ̀ ní bàjẹ́ ọlọ́run rẹ̀ sí ọ̀nù ọ̀dàbọ̀ ọlọ́run rẹ̀ lómi alimọ́kọ̀dín mu ẹni tí máa jẹ́ ajẹ́ ọ̀gá tí máa mú ní gbáwájú ọlọ́run ní gbogbo òkùtọ̀ bá wá ń lé ọwọ́ afọkọ̀tọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run bá ní mọ̀kọ́dínmù tí máa gbé ní síwájú ọlọ́mọ́sàjà máa jẹ́ síwájú lórí dáadáa alìmọ́ akérò ẹni tí máa ń sọ̀yàn sẹ́yìn yóò sáré sáré yóò gbìyànjú gbìyànjú yóò rúkọ̀ náà rìn ọlọ́run bá lórí gbogbo ẹ̀ lọ́dọ̀ alìmọ́ náà ọlọ́run bá ní máa ṣe ní nà oní ọba tí máa ṣe àánú oní àti ní ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìrè gùn méjèèjì ṣe máa mọ ìwọ̀n wá nìyẹn yá ayọ́ lẹ́dí iná àmọ́nù láàkúbùkìlú sọ́dáka ti fún bilimani wálé àdá kálẹ́dí yóò fi kó máa láwù rí àánàtì àbẹ́ẹ̀kọ́ ẹ̀yin mọ́mí ẹ̀yin ìgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ bá sàrà ń jẹ́ pẹ̀lú mọ́nù ìrègùn ọlọ́run sì tún sọ alìmọ́nù wa tẹ́lẹ̀ wa ó tún sọ kalẹ̀ báwọn bá ní ìsìrọ̀yílà oyin funfun àti ẹyẹ tí a ń jẹ́ inú wọn dùn àwọn bàbá akú ẹyẹ àparò aláàdà níta fẹ́ ló ń bẹ̀ pé ọlọ́run bá lè alìmọ́nù náà olùṣe ìkẹ́ oríṣiríṣi fẹ́ dà òun náà ló sì lẹ́tọ̀ọ́ sí ìrègùn lọ́dọ̀ ẹ̀dá lórí ẹ̀dá mọ́nú mínà ọlọ́run ọwà máa retí rẹ̀ Ìkẹ ọlọ́run aliwalíyù olólùgbọ́wọ́ ẹ̀dá tí máa ń sàmójútó alìmọ́ọ́lá oní aṣíwájú lórí gbogbo ẹ̀dá gbogbo àwọn nǹkan wọ̀nyí inú ìran kan rẹ̀ ọmọ lọ bá ànàfírù ọlọ́run bá ní máa ń fún ẹ̀dá lọ́wọ́ ní máa ń rántí ọlọ́run bá oníkẹ́ríkiri ó ní nàfírù nímọ̀ mọ́lá wà nímọ̀ nàfírù ntọ́ba júṣe mọ̀fọ́lọ́ lójú ojúṣe ntọ́ba ti wà láti ojúṣe ìtìgbà fọlọ́ kọ́dẹ̀ ilẹ̀ yìí ẹ̀. ọlọ́wọ́ bá ní àṣááfí olùṣèwòsàn fẹ́dà oní alẹ́ àlímù ọba tí máa ṣe sùúrù lórí ẹ̀dá tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kọ́ ọlọ́run tá a kàkálẹ̀ yẹn alimọ́sínú ìdáwádùn nìkan láti sí ọjẹ́ sábà gbòpọ̀ ọjẹ́ tàbí náà gbogbo ẹ̀ ọlọ́run bá àlejò ọlá ó ti ṣe lọ́rọ̀ yẹn lórí ẹ̀dá yí pé kọ́mọ ẹran kan òun mínísì yẹ́dìrí wọ̀ mínísì láyé ìdìrí ibi tó bá fọkàn sí wípé dáadáa ti lè wá àti ibi tí ò fọkàn sí pé dáadáa ti lè wá kò síbi tó ò lè gbà yọ sẹ́dà ìran kan yẹn wa yóò ní agbára gidi ní ìbámu sí béèyàn náà bá ti nímọ̀ sọ́lọ́run sí àti sí okọ̀ ọlọ́run sí àti àwọn ìròyìn rẹ̀ lásìkò tí èèyàn bá ń ka okọ̀ ọlọ́run tó bá ń ka okọ̀ ọlọ́run àti ìtumọ̀ tí ń bẹ fún àti tí ń tọ́ka sí àtàwọn tọ́jú tú láti ọmọ túmọ̀ sí àti tí ó kọ́ mọ́ bí inú èèyàn ọmọ dùn ọ̀fẹ́ ní ilé ìfẹ́ bí ọmọ kàbí ọmọ fi tọ́mọ sí dábùn fọlọ́ àbá àwọn arùfẹ́ míì àwọn náà ti tíra lórí ẹ̀ alìkọ̀wá ìdùn mọ́tílá fi àtìmá ìlà ilẹ̀ fọ́súná àbí kí changes lè wà mẹ́ so principles tọ́jẹ́ mọ́ kọ̀wá ìdùn àtìmá àwọn principles tó jẹ mọ́ ọkọ ọlọ́run bóòlù èyí ó ṣe mọ̀ bóòlù èyí ó ṣe mọ̀ túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ tíra kékeré báyìí ní ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ju tíra ńlá mi lọ èèyàn sáǹfààní rẹpẹtẹ ń bẹ sọbẹyìn bá ti mọ àtúmọ̀wò láì wọ́n ti bá ti bọ́ bá ti mọ̀ sí bẹ́ẹ̀ náà ni kú wà ìní agbára lórí rọ̀jà òde ó ṣe wà bẹ́ẹ̀ náà sì ní bẹ́ẹ̀ bá ti ń rí àánú ọlọ́run sí kúrò níbi ìbínú ọlọ́run ní rọ̀já àwẹ̀ ní òfin máa lágbára sí kọlọ̀mọ́sá àti àlékún àánú rẹ̀ fún wa o tí Ọba bá sí rọ̀já agbẹ́ẹ̀lé e pé èyí ò rí dáadáa lọ́dọ̀ ọlọ́ni kò sẹ́rì kan tí ó ṣe lọ́mọ kò ní sí mọ́sálásí mọ́ kódà kò ní sí churches gbogbo ẹ̀ ni ó ti pasáyún àgbéèlé tó ń bẹ lórí ìbáadà tí èèyàn ń ṣe náà làwọn nǹkan ìdí ń sẹ́kù lórí eléyìí لا يجوز للعبد الاعتراض على الله تعالى فيما منعه منعه من رجائه له tó bá ti ń lágbé ilé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti ń ṣe fún ọmọ dúpẹ́ èyí tọ́lọ́wọ́ ọba wá ti fún ọ ọgbọ́dọ̀ wá torí ẹ̀ sórí funfun o òṣèrà rẹ̀ nìyẹn àbíkọ́ ya tètè gba kádàrà ọlọ́run sọ fún wa ní súrọ́tò ráàì àyà 41 wípé wàláhù yahkumu la mu'aqqiba li hukmihi wa huwa sari'ul hisab ọlọ́run bá àlékẹ́ ọlá yahkumu nínú ẹ̀sẹ̀ ìdájọ́ lórí ẹ̀dá nítorí bá wúlò ṣe láàmú àtìbà ilẹ̀ ọkùnrin yìí kọ̀sẹ́ nìkan tó lè tó lè sí kọ́tù àpíyè fún ìdájọ́ ọlọ́run lọ́lọ́run bá ti kọ̀sẹ́ nìkan tó lè tuntun yẹ̀wò màá kílò nìyẹn tí ó ṣe àgbéyàwó rẹ̀ bí ah, òun fẹ́ ẹ̀ ọlọ́run àgbélé yóò bójú kò sóńtọ̀ wàhúwà sẹ́rí ìrọ̀lẹ́ tọ́wá díjọ́ àdínde ọlọ́run fẹ́ ṣe ìṣirò fẹ́ dà tó ń ti bí wọ́n ṣe pọ̀ sí tí wọ́n wà ní in trillions ọlọ́ọ̀bá àlejòọ́lá kíákíá láàrin ìtẹ́jú péréte yóò ti parí ìdájọ́ wọn. nípa pé èèyàn ọgbọ́dọ̀ máa àfíìlì òye ọgbọ́dọ̀ máa bánújẹ́ lórí èèyàn ọgbọ́dọ̀ máa ṣe àtakò lórí ntọ́lọ́ọ̀bá àlejòọ́lá tó bá kọ̀ fún tí ò ṣe fún ọlọ́run tó bá sọ lórí ẹ̀nu ṣúrọ́tù tọ́ọ̀bà áyà 113 ọlọ́ba sọ pé máa káàlà ní dábí yí wọ́lẹ́rí na ámànù ayẹ́sẹ̀sẹ̀rú lílímù ṣìrìkì na wàláukánù olè ìdókòrúbá ní bá àdìmá tábàjánà láhùn annahum ashabu jahim ọlọ́run ní kọ̀lẹ́kọ̀ bẹ́ẹ̀ náà ti ní kọ̀lẹ́kọ̀ fáwọn tí a nígbàgbọ́ òdodo sọ́lọ́run kí wọ́n máa tọrọ àforíjì fún àwọn tí ń ro nǹkan ní ìkọ̀mọ́ lọ́rùn kódà ọjọ́ pé nínú fámìlì wọn lọ́wọ́ inú ẹ̀jẹ̀ wọn ni lẹ́yìn ìgbà tó ti fojú hàn sí wọn yí pé àwọn èèyàn yìí nílẹ̀ anáwó máa ṣáàbù jẹ́ ní fáwọn àwọn èrò náà ni wọ́n fi ń kú lórí ẹbọ ẹni tó bá ti kú lórí ẹbọ tó fámìlì rẹ̀ ọjọ́ ìyá ni ọjẹ́ bàbá ni ọjọ́ bàbá bàbá ni ọjọ́ ìyá ìyá ni ọjọ́ ọmọ ni ọjẹ́ ìyàwó ni nítorí ọjẹ́ lókù àlọ́wà ti jẹ́ kó kú lórí ẹbọ ọ̀gbọ́dọ̀ wá kọ́ fẹ́ràn rẹ̀ pọ̀ ọmọ àti múmi àti ní láwọn àyè ní ó ní olúwa kọ́tẹ̀ sí afẹ́fẹ́ rí láti ẹgbẹ́ afẹ́fẹ́ náà lọ bá lọ. àwọn àmọ̀ pé afẹ́fẹ́ bú náà ń bẹ lọ afẹ́fẹ́ rí náà ń bẹ. kọ́mọ́jọ́kùn kọ́mọ́jọ́kùn lò ẹgbẹ́ kọ́mọ́jọ́kùn kọ́mọ́jọ́kùn lò lọ́dún pàdúkù oúnjẹ tìsán gbé oúnjẹ ń bẹ lọ́wọ́ kọ́mọ́jọ́kùn oúnjẹ oúnjẹ kò lówó. bí wọ́n á jẹ lọ́wọ́ ni wọ́n bá wọn jẹ nígbà wọn ọmọ jẹ ń jẹ lọ́wọ́ tó lásà ń jẹ lọ́wọ́ bá wọn jẹ. ẹ ń bá jẹ káàkiri bó tó fi káńtà tó àjọ borí o ọlọ́run jẹ́yìn rẹ̀ ọba jẹ́ ọjọ́ jìnà síra wọn o òtúnṣe yìí náà lájúra inú rẹ̀ ó dùn bọ́ọ̀lù ọ̀fọ̀ ìjókù rẹ̀ ni ò mẹ́ ara alúkò tí nígbàgbọ́ òdodo sí Islam wọn ni ọlọ́ọ̀ni kódà tó sáà bí ọlọ́run kò sẹ́yìn kan kọ́ lẹ́tọ̀ọ́ fún láti máa tọrọ àforíjì fún àwọn tí ń jẹ́ pé àwọn náà sin lọ́wọ́ oṣù mọ́tò sí nǹkan mìíràn lọ àbí kò tiẹ̀ lọ́rọ̀ rárá àyà Quran yìí ó nídi abájọ tó fi sọ kalẹ̀ ọ̀rọ̀wọ́ látọ̀dọ̀ Sa'id ibn Musayyib látọ̀dọ̀ al-Musayyib lọ́jọ́ bàbá ẹ̀ ó ní Abu Talib tó jẹ́ amú ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ ń kú ànábì sallallahu alaihi wasallam Abdul Muttalib Abdul Muttalib nínú ọmọ rẹ̀ ní Abu Talib wà nínú ọmọ rẹ̀ ní ó sì ní ipa tó kó nípa dáwà ìsìlámíyà tó dáàbò bò àníwò sọ́lọ́lá àyòsọ́lá ìjọ́jì táwọn káàkiri kí wọ́n ṣe ń tẹ̀kúṣe ó sì fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lá àyòsọ́lá òjíṣẹ́ ọlọ́run náà fẹ́ràn ẹ̀ nígbà tí kíkọ́ kàákú wá dé tí ń kọ́ ọlọ́run wá bà nínú àdìsí àdìsí àwọn àṣọ Muslim wà ń Abu Jahlin bẹ́ẹ̀ náà ni bí àbújá ìjọba lórí ìjókòó ni òtí ọlọ́sà sálà wá sọ ipe ayé àm yẹn tó yà àm ìrẹ́ ọkù mi yẹn tí ẹgbẹ́ mú bàbá mi kọ̀ kul la ilaha illallah kalimatun uhajju laka biha inda Allah sọ kul lásìkò kò sẹ́ni kẹtọ́ lẹ́tọ̀ sí ìjọsìn àbí ọlọ́ọ̀ Allah ń lò ní ẹ̀rí wájú ọlọ́ọ̀ lálẹ́kì yàmà tó lù wàjẹ náà àtúwọ̀tán ṣe pàtàkì pọ̀ ọlọ́ọ̀ yẹn ẹni rí fún wa ìgbà yẹn wọn bá lè yẹn ní sẹ́ǹsì mọ́ lórí ẹ̀rù yẹ pé kéèyàn tọ́ ọmọ eh, títọ́ ọmọ mọ̀ sí pàtàkì pọ̀ lórí àlámọ̀rí ẹ̀sìn máa rán léwé o máa sí nìṣó kọ́ máa rán lé kéw ọbẹ̀rù rẹ̀ ń bodè ó lè ní gbé yọmọ̀ rí ọ̀hún yọmọ̀ rí ọ̀hún àwọn tí wọ́n já gbàlagbà tí wọ́n fẹ́ láyé gbogbo tó kú ẹ lọ bí ẹ lè àbáwọn tí wọ́n bẹ láyé ní ìsìn ẹ lọ bí ẹ lè pé inú ọmọ wọn èwo ni ń gbádùn dùn bódà àkọ́mọ́ lọ ẹmbà lẹ́sìn ni wọ́n ni oní ọmọ ti dáadáa jù nítorí kó ti máa tó wọn bá wájú ọlọ́ máa rán rẹ léwé o ọ̀dà àfi ọmọ o ike ẹ̀sìn tọ́lọ́ ń ibi tí ẹ̀sìn ọ̀kálá dé ó ní kíní yẹn máa dàpọ̀ tí ó yẹ dẹ̀fẹ́ máa consume time ẹ jẹ́ kí wọ́n fẹ̀ kan fèsì ìwé yẹn náà nọ́mbà wá ti tán nígbà ọmọ bá ti wá gan yọ́ wá sí àfẹ́sì ilé ike tí wọ́n ló ń tó ní àbọ̀ náà ìtòkútò ló ń tó ọmọ tó ní ṣe ilé tí ó ń di lọ́wọ́ nǹkan àsìkò tí ọ̀tún wa máa bàjẹ́ lẹ́yìn ìjọba kò ní ìwé rẹpẹtẹ ní ọ̀dọ́ ní ike

abdullahi ibn abi umayya ọ̀nà ń bẹ lórí kalẹ̀ àwọn méjèèjì wá sọ pé yá àbà tọ́lìbí tẹ́gábà ámì láti abdul muttalib yá àbú tọ́lìb ẹ̀sìn tí bàbá rẹ̀ tó kúlé sọ́wọ́ atẹ́ríkò mẹ́rin yẹn pé ọwọ́ àgbà ti muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí yẹn fàlámúyà záálá yòókàlì máa nì yìí àwọn méjèèjì ọ̀yẹ̀ ń òkú tí ń bá sọ̀rọ̀ àtàkọ́lá ákìrà ṣe ń kálá mahùn bíi aláàmì láti Abdul Muttalib tó fi di pé gbólóhùn tí ó sọ fẹ́yìn kó tó mí kalẹ̀ nígbà òun sì wà lórí ẹ̀sìn Abdul òtítí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé lásẹ̀t faranà làkà nígbà tí òsì mọ̀dájọ́ tẹ́lẹ̀ ó ní ó ṣe òun tọrọ àforíjì mọ́ ọ mọ́ lámú ní àánú tọ́nà ọba kọ́ fún mi lánàá sọ sáà pé ó ti dèrò nánu ọlọ́run fi wá sọ ayàkálà yìí pé ma kana linnabiyyi walladhina amanu an yastaghfiru lil mushrikina walau kanu uli qurba من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم ọ̀lẹ́tọ̀ fún ànábì kankan àtàwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́ wọ́n máa tọrọ àbójì fún mùsírì olùbẹ̀bọ olùsìnkan mí fọmọ lọ ọ̀lẹ́wọ̀ káánú ìkòròbà kódà fún ọjà tó súnmọ́ wọn ọjà ti kojú hàn sí wọn yìí pé annahum jahim

sórí bí ọ̀dọ̀ ọ̀dọ̀ lọ. má sọ pé wí láì láì làlá kọ́ má sọ pé òun ò wí nítorí ìnira tó wà fún tí èyí ṣe kó ti di kèdè ìwọ́n bá lọ kóńgò ti ta fún tó ti lóun ò wí ṣùgbọ́n ọlọ́run bá àlejọ́lá yùtàbítò lọ́hùn lẹ́dìí náà àmọ̀nù mílíkà ó lè ta abídíbílẹ̀ àyà àti dúníyà

على ملة محمد صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله orí láìláìláà lèyàn wà fúnlé bíbà tí yàn sí ìrànràn ni tó bá tí yẹ̀kẹ́ lè máa fi sí ìrànràn àwẹ́mọ̀ rẹ̀ rí bọ́ bá jẹ́ pé tó nílẹ̀ mi ní pé lágbájá lé mu nígbà tí nìra bá jẹ́ ni ó bẹ́ẹ̀ ẹ̀ndọ́ ayẹ̀ tí láìlà ìlàláwọ̀ ní lẹ́lẹ̀lẹ̀ láìlà ìlàláwọ̀ náà ní mọ̀sọ̀ bàbá wa kan kọ́lọ̀ kó fọ̀rọ̀ kẹ́ kó gbàgbọ́ rẹ̀ kó fà náà láti wọ̀tán dáadáa pẹ̀rúnkọ̀lú ni wọ́n ní alágbùgbọ̀ ìlera wa mọ̀ ń gbẹ́ lọ́sọ̀ sí ìwà rántí mọ́ bí ṣe ìdíbò mí náà ni irun ni wọ́n ń pè nígbà tí ilẹ̀ ajé ní a bá ti pè kan náà wọ́n tó gbé mi ní a bá ti pè kan náà wọ́n

ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run kìí ṣe pé ẹni tó bá wù ọ́ ló lè fi mọ̀nà ìdáyà tọ̀fí wà ilẹ̀ ọ̀lágbára ẹ̀ ìdáyà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ju ìdáyà tó bàyá níwọ̀ ìrìṣàdì lọ wà máa àlà rọ̀sùl ilà líbalà olùmọ̀bí kò sí kíní kan tọ́jọ́ ẹ̀fọ́ bá jù jíṣẹ́ kọ́kọ́ ṣàlàyé ni ṣùgbọ́n kó ń tàn kó yé ọmọ kọ́lọ̀ òbí ṣe kò ń gẹ́ kò sí lọ́wọ́ èèyàn àwọn afọ́ọ̀kan máa ṣàlàyé ni káwọn èèyàn ó dò kò sí lọ́wọ́ wọn ìwọ̀nba wọn ṣe bí kan náà àwọn àgbàlagbà ó dẹ̀ máa ṣe pẹ̀lẹ́ bí wọ́n àti ó lórí àwọn ará àbàdàn tí àyọ̀ ilẹ̀ dínà àmọ̀ nínú àmúyẹ́ máa ń ṣe ṣùgbọ́n náà àmúyẹ́ tí wọ́n fi ṣe sẹ́wọ̀n wọ́n fi wá tẹ̀sí ìjọ ya ayé ọ̀lẹ̀dí iná àmọ́nu àríṣẹ́ náà ẹ̀yìn olùgbàgbọ́ òdodo àbá tẹ̀sí ìgbẹ́ níbi ayé ọ̀lẹ̀dí iná àmọ́nu ọlọ́run tó fi nítorí ẹ̀rù ilé ayé wọ́n mọ́ fi àbí kéèyàn fi ẹnu kọ́ dákẹ́ ọlọ́run kó fi láti kò ń gẹ́ dáadáa o ọlọ́run kó fún alátùlọ̀tán dáadáa o kíkú táàbà kókó jẹ́ akú lórí tawhid ó jẹ́ akú lórí gbólóhùn la ilaha illallah لنا فيما اعطيت فقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من عليك ولا يعز من عليك تبارك ربنا وتعاليت